pẹ́ lè lọ rí ìsìn máa ṣáná wàràwàrà kẹlẹ̀ fojú kúrò bẹ́ẹ̀. kí ló ń ṣe ìbọn ìsìn ah! ọmọ sí o. hello your shape your complexion pretty. kí lorúkọ ẹ. ẹwà tó ń bọ fún mi. ẹwà yìí ẹ. kí ni kó tó ń bá mi fà lórí gans kò yé mi nù kémi jẹ́ kó drug ọ̀rẹ́ mi. Ah! ẹwà. mẹ́fọ́n la bá tó lọ bẹ́ẹ̀ ṣọ́ mi lórúkọ kúkú lóbi mi do the work. ó ti set. Ah, àlàyé sùn sẹ́yìn ẹ ọ wá sáré lọ downtown kò lọ bá mi ra ṣàwámà. downtown downtown jim. mo mọ. àtúntò ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ táyà mọ́tò tó ti jù ẹ̀ṣẹ̀ ní ká tún lọ ká tún lọ sí yẹn ká tó gbé lọ́dọ̀ fọ̀gá kí fọ̀gá tó ṣe tán ká tó lọ sí sáàbò lọ ṣe ẹ̀wọ̀n one dollar fifteen lẹ́yìn àṣẹ̀ṣẹ̀ máa lọ downtown torí ṣàwámà ẹ̀yọ kan tó lè jìrọ̀ ká tó padà délé. tí mo ti pinnu wípé ó di ìgbà tí bá tó ṣe ìgbéyàwó sí ọkùnrin kankan tó bá mi lájọsọ ni wọ́n wá fipá bá mi lò pọ̀. I tell you mo sọ pé ẹ̀gbọ́n ń lo scope iná scope wọn wá jáde wọ́n lè gbọ́mọ yẹn wọlé ni lájẹ́ kò lè ṣẹlẹ̀. ìyá ọlọ́run wà tóbi ìyá ọlọ́run wọ́n sì káàkó sí apágbálagbà lónìí. wasted ni o. ẹni tá a wasted wasted wasted. ẹni tá à ń wá. àkókò bí sùn ṣe rádaràda ọmọ yìí jẹ́jẹ́. ẹni tá kò yàtọ̀ sí ẹni à o. bójúbójú ọlọ́run bọ̀. ẹ para mọ́ wọn rí i àfọwọ́bá àfisílẹ̀ ta ni mo fẹ́ ta ni mo wá. ilé ayé iye àsan. àga tó lówó jòkó sí àga ìdánwò ní. gbójú bẹ́ẹ̀. mú mi o take it easy yẹ mo rárá ayé mi ọ̀yá lẹ́kọ̀ọ́ ọ̀yá ẹ rọra o ẹ rọra. mi lẹ́kọ̀ọ́ hello. ha kò gbé fóònù mi mo gbẹ́rù. àwọn owó jọjọ tí ẹ̀gbọ́n mi máa ń ṣe yẹn ó jẹ́ kí ó wọ̀ lára. ẹ wo ẹ ṣáà ẹ kú àgbálẹ̀ mi. ọlọ́run máa ṣe wọn ojú ayé lèèyàn tí màá kú sí ẹni kéèyàn tó kú lọmọ tó bá máa já kí ọlọ́pọ̀ ló ti máa fira ẹ̀ bí èèyàn bá wáyé tó bá jẹ́ pẹ̀lú ẹnìkan ló ní gbígbọ́ lọ́wọ́ sórí fún kò ṣe ń bọ̀ wò ọlọ́run máa tóbi lọ́ba o wọ́n ní ojú ayé ẹni lèèyàn tí máa mọ àkúùsì ẹni yálé kan ilẹ̀ ò kì í sú lọ́dọ̀ ọlọ́run ọlọ́run á fún ẹ lọ́mọ mi ah! because you are almost a waste almost. ẹ wo ẹ ṣé bàbá mi. ẹ ṣeun ẹ kú àgbálẹ̀ mi o. ṣé ọmọ ìwọ yìí àbí sanwó náà. no no no no no just hold on I have called you over thirty times check your phone nígbà tí bàbá ẹ kò dédé collapse. I sent you text messages, you refused to regard them. What, what, what has gotten into you? Kill Kí ló ń ṣe ìwọ ọmọ yìí? Kí ló ń ṣe ẹ́ tí ó ṣèyàn kan rí? Ọ̀kan ṣoṣo ní gúdúgúdú. Ọ̀kan ṣoṣo ní ìyáàgbé. Ọlọ́mìlẹ́kọ̀ọ́ ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run fún mi. Ẹ ò pé méjì and you refuse to be serious. No. Oh make Ọlọ́mìlẹ́kọ̀ọ́ shut up. Where is my dad? Oh, your dad? At this time? Look at the time you just come in. O wa ń bèrè dádì ẹ̀ lọ́wọ́ ti mean. When I called you, did you answer? Tó bá ti kú, you will come here and ask me for your dad? You must be silly. Follow me. Bí mo ṣe ń kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ bí ẹni tó ń kọ́lé tó o bá fẹ́ garnish nǹkan you cut the onions in rings ẹ̀mí ló mú fẹ́ sọ fún ẹ wọ́n máa gbé ọ́yọ̀sì pàkàrà pàkàrà pàkàrà kò tiẹ̀ ní ní ẹni ṣe oúnjẹ wọn dàbí oúnjẹ ara ọkọ ẹ mi ò láìkí bó ṣe sáà dáàdì lánàá yẹn o mo ní tó bá fẹ́ garnish oúnjẹ tó máa gbé sórí tébù fún dáàdì you cut your nose in rings you don't cut it àti ìbò fẹ́ bọ ẹran you cut it in circles ẹ̀mí ló ti sọ fún ẹ ṣé mo sọ fún ẹ mo kọ́ tó dúró ara mi ṣó ti sọ mi yẹn ẹ mi ò láìkí máa kọ́ ọ̀rọ̀ ọ́fíìsì mo ní kí wọ́n fi ṣọ́kọ̀. mo ní kí ṣe tán pẹ̀lú àwọn ilẹ̀ báyìí pípẹ́ ẹ̀. mo ṣe tán pẹ̀lú àwọn ṣó lè pèsè àwọn ṣó ló stupid ni anyway tó bá tẹ̀sí ṣe tán pẹ̀lú ẹ̀ wọ́n máa mú sórí ẹ̀ ṣùgbọ́n kò tiẹ̀ dáa. ọlọ́dẹ̀kọ̀ ọlọ́dẹ̀kọ̀ good good good good ọmọ yìí ọmọ yóò ní bẹ́ẹ̀ bọ́ òbí ìfúnmọ́bí tó ti rí tiẹ̀ mo kúkú ń bá sọ̀rọ̀ mo dẹ̀ ń gbàdúrà fún kọ́ lọ́nba mi yí lọ́kàn padà ọ̀rọ̀ yóò tiẹ̀ wáyé mi mọ́ àbí mo mọ̀ òye ìfọ́kọ́ mi má bẹ̀rù jù. yìí ṣó dáa ṣó dáa orúkọ èrò ẹ rárá ṣé ọmọ bá máa ń jagun bí ẹrú ni why are you doing this to yourself. Ah, ọmọ yìí ẹ tún tún bẹ̀rẹ̀ pẹ̀lú wàhálà yìí ẹ fi mí sílẹ̀. mi ò lè fi ẹ lẹ̀ ọ ò fi mí lọ́kàn balẹ̀ mi ò lè fi ẹ lẹ̀. ọmọ ṣé mo jọmọ bá lójú yìí ni ẹ kúrò lọ́nà fún mi kúrò má jò kọjú ẹ o ẹ kúrò lọ́nà ah, kọ́ à. mo bẹ̀ sọ fún ẹ ọ mo ní o kúrò lọ́nà ó ah! máa kọlù ẹ mo tọ́ ọ mo ní o kúrò lọ́nà. màá gba etí ẹ sí. má bẹ̀rù máa bọ̀ bí. a ah, lámìlẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni ẹni bí ni là á jọ lẹ́yìn ìfọlárọ̀bà ìwọ ló tún kàn. <laughs> that's my son. tí bàbá bàbá ní kù ìwọ dẹ̀ ni bàbá tó kù bàbá tó kù làwọn ló bẹ̀ jẹ́ sọ. don't you look like your father? good. káwá fífi lásán yóò wá ṣe rẹ́gí. Becky. Look at yourself. Look at you. Ah, wonderful. Turn, turn, turn around. Oh my God. Let's go show him. Number, mọ́tò yìí gan ti jẹ́ ó dá yàtọ̀ sí nǹkan tí ẹ ò wọ́n ṣe kọ́ ìlú bó bá ṣe bẹ́ẹ̀ gbé wọ pátí nǹkan tí wọ́n máa rí lìmọ̀ pé mi gan ti dé ni wọ́n ti bọ̀ wá ti rápẹ̀rẹ̀ yín lára mi mi fẹ́ kó kàn jẹ́ pẹ́ẹ́nìkì ni mo kàn máa déédéé gbé wọ bí àbí àwọn mọ́tò kéékèèké bẹ́ẹ̀ kó kó yẹ yín náà kó lè ní weight mi ìdẹ́ni lójú tó four and four hours lọ. dunu um, nígbà tí n bá rán ẹ níṣẹ́ kan tó dé tó fún mi lábọ̀ bí tí mo rán ẹ lọ tó jẹ́ pé ọ̀rọ̀ pò fẹ́ lo mọ́tò lo kọ́kọ́ gbé pàdé mi nígbà yà dá mi lóhùn ṣé ẹ kí n máa sọ gbogbo nǹkan lẹ́sìn lójú àwọn tó ń lé. ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run mind mi ò lọbẹ rárá ni ẹ má bínú ẹ má bínú. ẹ ṣe rí gbogbo àwọn mọ́tò tọ́kù lọ sí north yẹn fifteen la ṣe rí tó ń ṣiṣẹ́ lọ actively báyìí nínú fifteen yẹn náà táyà bíi márùn ún fifteen àbí kí ni mo gbọ́ tó sọ́sìn. bẹ́ẹ̀ ni sàṣeyàn pé twenty ni gbogbo ẹ̀ sà. márùn ní mechanical problems àwọn yẹn sì wà ńlẹ̀ tá a ti ṣe nǹkan lé lórí ẹ but táyà márùn mi nínú ẹ ò dáa so mi ò kàn fẹ́ kákàndéédé risk ẹ̀mí àwọn customers wa so ìyẹn ni wọn ṣe lo márùn yẹn but mẹ́wàá ń ṣiṣẹ́ lọ actively báyìí ó ń ṣiṣẹ́ lọ day and night day and night ní mẹ́wàá yẹn ń ṣiṣẹ́ lọ. ó dẹ̀ ń sọ lẹ́nu ẹ̀ ó dẹ̀ ń dolẹ̀ náà pé out of twenty vehicles just ten péré ló ń ṣiṣẹ́ ẹ̀ dẹ̀ máa gba owó o mm, no no no no no ma ma sori lukẹ jẹ́ kí n sọ nǹkan fún ẹ èmi ni mo rí ẹ tí mo pẹ pé máa bọ̀ wá jókòó tó máa ṣe báyìí ṣé o rò pé ìwọ nìkan ló ní ìwà tó dáa jù nínú ẹbí mi kí n tó mú ẹ pé máa bọ̀ léṣẹ́ mi ni ìwọ nìkan nìkan ló níwà jù tó bá sọ pé ní tó ní o níwà rárá yes òun sọ̀rọ̀ sí inú ẹ̀jẹ̀ ń dùn out of twenty vehicles ní tó ń sáfà nílé iṣẹ́ just ten péré ló ń ṣiṣẹ́ nínú ẹ̀ mẹ́wàá ò ṣiṣẹ́ inú ẹ̀jẹ̀ ń dùn dẹ̀ sọ́ọ̀ òṣèlú ẹ̀tẹ́ pé nǹkan tó da kọ̀ lẹ́ṣe kò ná mi ní kankan kí n pa gbé tìwà padà kí n gbọ́dọ̀ tako kó wa bọ̀ ní iṣẹ́ náà. Daddy, yes. I'm sorry to disturb you. Can you look at your son? Look at him. Turn around. Let's see that look at him. Look at that. <laughs> Ṣé ọmọ yìí ẹ wò o? Just look at him. Ṣé ọjọ́ yìí àbí ọjọ́ yìí? <laughs> excuse me no do you well let your daddy. Can I go to fẹ́ in síta i don't understand. ṣé ìwọ love you sínú yàrá mi lọ kó aṣọ ni àbọ̀mọ ẹ ló lọ síbẹ̀ tó lọ kó aṣọ. mo ń wáṣọ yìí náà. be quiet. yàmú gbọ́ wọ́n ń bèè lọ́wọ́ ẹni ṣebí nǹkan afúnijẹ́ afúnni nǹkan tí èèyàn bá fún yàn lèèyàn láti lò yes àti ọmọ mi ni mi dispute pé kì í ṣe ọmọ mi náà ṣé o mọ ìyàwó àtàjọ ní aṣọ tó ń wò yìí. ọmọ òòrè. lókè quiet. ohun tí n bá file lọ́wọ́ ló ẹ̀ kó lò ṣé o sọ pé òun fẹ́ lu aṣọ àbí òun fẹ́ ra aṣọ mi fún owó ni. ṣé o mọ ìyàwó àtàjọ ohun tó wò yìí. hold on kí ló wrong tí bàbá bá bọ́ aṣọ sílẹ̀ kí ọmọ ẹ̀ dẹ̀ kó aṣọ yìí kó wọ́. my dear say keep quiet. Uh, um, Let's go inside. I don't like. Oh, better. Eh, ẹ má fi ṣèbínú waste your time ni wọ́n. Come on, let's go. Come on. Ọba lọ́la máa ń dúdọ̀ náà tó ju ọba tiẹ̀ ni. Ìṣègbà tí bàbá rẹ̀ bá ń fẹ́ lálùú náà. Náà jẹ́ kí n sọ tọkàn fún ẹ. Ọ̀rọ̀ inú ẹbí tó ń wò yìí. Tó o bá mọ bó ṣe máa dá sí i, o lè má ní àǹfààní àti wọnú níbi ẹ̀ mọ́. Oh yes. Rọ́bọ̀dá mi ni. Kò mọ́tà mọ bó ṣe máa dá sọ̀rọ̀ tó ní níbàyẹn àgùntàn ló fẹ́ ló fẹ́ ló fẹ́ ló mọ́tò gbàgbé pa ìwọ ògbólẹ̀ jáde lọ sẹ́yìn rẹ̀ sá. kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn balọ̀là ẹ̀ tà tí mọ́tò bá yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ báyìí. bàbá olówó ṣorí tó bá ṣe bí wèrè wàá bẹ̀rẹ̀ fún orí ẹ̀ mama rush chop the car. Officer, is it fine? Is it hot? I'm okay. I'm okay. Hey, hey. I'm Mr. I'm okay. Hey, hey. Hello, Tom. Hey. Who are you? I'm a policeman. What's that? What you don't tell me that you know me. He's drunk. You don't know me. You don't know. What am I saying? Hey. Don't tell me that. Who are you? Who are you? You know me. My bad, you boy. Who's your father? Who's your father? I'll beat you up now. Who's hey, your father? Don't touch me like that. Who are you? Do you know me? Who are you? You know my father. I am the son of the Chief Folarin Babatun. You don't know me. My ẹ̀ lọ. has money. Shut up, my friend. Just shut Take money. Hold the paper. Hold the paper. Hold him. Hold him. Let me stop. I'll stop the hell out of you now, idiot. Hey, what? What? Make money, I have money. Shut up, idiot. I have money, man. Ẹ jẹ́ ká gbé idiot ní ẹ̀yẹ èèyàn mímọ́ ni bàbá Let them take money. Put the idiot in the car. Houses Put him in the car. Put him in the car. Let them take money, I have money. Ṣọmọ lele báyìí. Officers, we have to take this idiot home. Right, sir. Oh yeah, please, get in the back. it out. I tell you again, my brother, take it easy, easy, easy, yeah, yeah. like Láyé ìgbà. Take it easy, the word mean little to me. Oh. Oh, Orúkọ mi ni Akínwó Johnson. Ṣé Anthony Scott? Láti zone two ló sọ. Kí ló ṣẹlẹ̀? Kò sí wàhálà kankan. Àwọn olè kan ló dá ọmọ yìí. No, it's fine. For mom, my friend, it's fine. Mom is very fine. Yes. But he's drunk. So, gba táwọn olè fẹ́ rọ̀ bẹ́ẹ̀. Ó ti yó. Owó dà àmúgá rẹ̀ lẹ́kọ̀ọ́ ọlọ́run lẹ́kọ̀ọ́. ẹjọ ẹ hẹ́pù mi ẹgbẹ́ mi ẹ bá mi gbé ah, ah, ah, mi gbé ẹ bá mi gbé ẹ bá mi gbé ẹ mọ̀ra ẹ máa mọ̀rí ẹ̀ o ẹ máa mọ̀rí ẹ̀ o lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti sọ. báwo yìí ọmọ mi tó bá wọ́n dẹ̀ tiẹ̀ ti ṣírú tiẹ̀ wọ́n ti ṣírú tiẹ̀ wọ́n kà á báyìí. Akim Johnson, Special Anti-Rebel Squad. Àwa wà ní patrol tí wọ́n kọ̀ pariwo a rí pé ọ̀dà mọ́tò ẹ̀ dúró. Bàtà máa débẹ̀ ọwọ́ ọ̀bọ̀ ba ìtọ́nu àwọn yòókù sálẹ̀. Sọ àárò pé bó ṣe yú ẹ̀ ó dẹ̀ ń ṣàlàyé ó ń pọ́nkọ yín òdú ah, dẹ̀ lẹ́yìn ẹ kì í ṣàyẹ̀wò fún lóko bá ṣe ní ká gbé wálé ni. zone two sir. akọ́bà gbọ́ ẹni mọ̀ ṣọ́ You're welcome, sir. Yes, um, àwọn èèyàn mi ń dúró gate so aláti máa lọ ó dàrọ sá. ó dàrọ sá. àkókò omi sọ̀rọ̀ ṣe rádaràdà ọmọ yìí jẹ́jẹ́ kò yàtọ̀ sí ẹni àwọn wá o. ẹ lórí àjọ ọkọ̀ láwọn máa tẹ̀ ọ́ bá òkè bá mi sọ̀rọ̀ lẹ́lẹ́ ṣùgbọ́n ìlọ yìí. I can sit down. Thank you, sir. Okay. Yes, sir. Mo mm, mọ̀ pé kọ́míṣánná ti bẹ̀rẹ̀ Yes, sir. What about bá mi sir. Fún ara mi ni mo request to be one of them. Yes, sir. Did tí mo lè sọ pé ọ̀pọ̀ ni mo fẹ́. Mo rí ó ti níyàwó ó dé níyàwó ó wádìí ìdílé sá tó bá pé tí wọ́n bá jà ní olóògbé kan tí tọkọtìyàwó bá jà bẹ́ẹ̀ ẹ má pe ẹni tí ò tí ì mọ̀rẹ́ kópa parí ìjà fún wa lákàyè ò ní gbé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ èmi pẹ̀lú àwọn tọmọ mi ń bá rẹ àwọn tí là á ka ìmọ̀ yìí bíi tiẹ̀ wọn ní tí àwa ti ń dàgbà ó yẹ tí ọdún orí bá ti ń pé pẹ́lí òye ayé gbọ́dọ̀ máa yé èèyàn mọ́ mọ́ àwọn instead of that nígbà tó bọ́lá tiẹ̀ tún yóò sí nítorí pé àwọn tó ń bá rẹ̀ mo rò pé olùkọ́ tó ń sọ ẹ̀ ó yẹ dáadáa. ó mi dáadáa sáà àwọn àgbàdẹ sọ pé yínníyínní kẹlẹ ṣe mí wọn appreciate ohun tó ṣe fún mi. oríṣiríṣi ọlọ́pàá ló wà àwọn lómi lè lo advantage ipò tí yóò là pẹ̀lú àdúgbò owó tó bá lẹ́yìn mọ́tò they can plan on do. ọlọ́run wá fi wọ́n ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. àmì sá. kúkẹ́. how are you. i did, dey ma. so much for there. you're welcome. really appreciate what you did last night. it's alright ma. bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọkùnrin yìí owó ni ò jẹ́ kí n rí dààmú ọlọ́run má jẹ́ kí n rò mú lórí ọmọ you know ọlámilékan kan mi erratic and eccentric at times ọmọ yẹn fẹ́ kó bá mi Hey. Ọlọ́run bá lè jẹ́ kárí ẹ̀. Thank you. Thank you. Ohun tí mi pẹ̀lú Akinjọ ń sọ lọ́wọ́lọ́wọ́ ní Oh, really? Oh, good. Now, ọmọ tó ń wò yìí, làákàyè tó wà lórí ẹ̀ ló wọ́n really be unless one man came by my side. oh really. kì í ṣe pé mi directly ló máa bá iṣẹ́ òun wà sí ọmọ ẹ̀ the náà mi nìkan. wá ó máa I'm security guard. Really? Àwọn àdìsíkò dára ìyá ọgbà wa. Àlè ló máa pẹ́ kó yá kalẹ̀ kí sọ́kú gbé ma yá pẹ́ àfọ̀mẹ́rẹ́ gbogbo tó wọ̀ ó mú mi ó jẹ́ pé gbogbo ohun tí mo ṣe kalẹ̀ yìí ọmọ mi ni kò jèrè ẹ̀ gbogbo àwọn ẹ̀gbọ́n mi àbúrò mi tó yẹ àwọn tó bẹ̀rẹ̀ bá bí mi tiẹ̀ bí ẹsẹ̀ tọ́jú sọ. And um, have you accepted ṣe gbọ́ gbogbo ohun tí dáàdi wá sọ ṣe fara. aṣọ wa ni. ló ah, bá jẹ́ tó ẹ ti gbà. no actually mo mi mi ní choice kankan láti ọ̀dọ̀ commissioner náà ti ní kí wọ́n rí lóyún. mo ti ṣorí rẹ nìyẹn and I hope you will rub off positively on him. Um, I uh, so I, I, I doubt him. You don't need to doubt. Ah, okay. <laughs> All right. Let's, let's, uh, don't know who did up? Yeah, Nico. <laughs> How are you? Fine, thank you. How are you doing? Fine. Uh, <laughs> but look, why was it, Abby? Oh, no, not at all. Actually, Daddy ni mo wá rí láti office commissioner náà tí wọ́n mi sanwó. My dad? Yes, Olóyè. Oh. Uh, um, please, èmi àti ẹni láti sọ̀rọ̀. And it's important. And you? Yes. ok anyway mo kàn fẹ́ kó mọ̀ pé ìwọ́n tó ṣẹlẹ̀ alẹ́ àná guys mo kọ́ wá lókun kì í ṣe pé mi ò mọ̀ bọ́ tí mo lè ṣe fún wọn bọ́ mo fẹ́ kó mọ̀ pé ọ̀hún great guys ni wọ́n you understand. tí o bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn kéré sí mi nẹ̀ o yí ẹ ẹ bọ̀ wá jọ náà tó bá ti ṣe tán lẹ́mìí wà ní sọ okay. no problem. Yes, I can. Can you see that? Clearly, ma. So now, do you know you have a lot of work to do? Yes, ma'am. Abi, ma'am. Yes, ma'am. Uh, um, Yes. Ẹ jọ̀ọ́, máa ń láti rí mọ́tò tí ilé kan Okay. Tó bá jẹ́ ọ̀kan méjì mẹ́ta, mo láti débi àwọn mọ́tò ẹ̀. Kò sí tí ó ń gbé jáde lórí ẹ̀ tó yẹ Yeah understand nǹkan tí mo sọ sá àwọn ọkọ̀ yẹn ti wà lọ́dọ̀ mechanic but wọn detect a particular fault so àwọn mechanic yẹn dẹ̀ nìyí mo ti even mo ti fún ọ ní owó even from my own personal pocket mo ti fún ọ lówó pé kí wọ́n try láti ensure pé iṣẹ́ yẹn lè ṣe but at the end of the one thing tí mo complain kan ni nǹkan táwọn bá níbẹ̀. ṣọtọ ṣé nǹkan tó ń sọ sí ni pé kò tí ì rẹ̀dì. sà n tí mo try láti sọ fún yín ni wípé fault yẹn ó yẹ ká lè blame àwọn mechanic àti àwọn driver yẹn driver sọ fún mi pé bírèkì nìkan tó ń ṣe mọ́tọ̀ at the end of the day màá gbé débẹ̀ ọkọ̀ yẹn wọ́n sọ pé kì í ṣe bírèkì pé shaft ni so wọ́n sọ mí di ìdírin sa wọ́n sọ mí di ẹni tí èèmọ̀ ṣe máa tọ́. eventually kò tí ì rẹ̀ di. kò tí ì rẹ̀ di sa. o ò náà ni o ò ni it shows that you are irresponsible because tí èmi bá lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi tí mò ń sọ story tó ń sọ yìí i will look irresponsible wọn ò dẹ̀ ní mọ̀ pé ìwọ gangan ló responsible. ah sir listen sir. the responsibility you are given is to make sure pé àwọn tó wà lábẹ́ ẹ̀ wọ́n deliver when they can't deliver it means you are not responsible. <sighs> ìtumọ̀ tó ní nìyẹn you are just sounding stupid no excuse is good enough whether o pààyàn ni o àbí èèyàn ò ni o kò sí dúdú láàrin mo fẹ́ pa ẹran yẹn mi ò rí ẹran yẹn pa wọn kì í jẹ mo fẹ́ lọ́bẹ̀ the most important thing is you deliver how you get to do it is nobody's problem. kì í ṣe fault mi sá kì í ṣe fault mi sá kì ṣe fault mi sá because mo mo try all possible best mi lórí iṣẹ́ yìí but i don't know bí wọ́n ṣe dá gbogbo ẹ̀ mọ́ mi lójú òye mi sá but mo assure yín anything short of wípé mo deliver as soon as possible. ìgbà wo ló lọ síbo sà. ọgbà ẹ̀wọ̀n mi. Ah. ọlọ́run ní jẹ́ ah, ọlọ́run ní jẹ́. make sure you go to the mechanic village and deliver if you don't deliver consider your job gone. Okay, arákùnrin lára bò pé ṣé ọmọ tó lè fẹ́ má ṣe yá. ìyàwó tí ẹ̀gbọ́n ẹ̀ fẹ́fẹ́ tó mú wa nínú. pretty lady. ó máa gọ. dáraba. má bínú. kí ló tí ì rí tí bá sọ fún ẹ pé ọ̀rọ̀ kan mi ò mi irọ́ pátápátá mọ́ especially lórí ọ̀rọ̀ láraba. ni. ó tilẹ̀kùn mọ́ mi ni. ẹ ṣé mo fún ẹ ní pàmíṣọ̀ kó tó gbó jáde kúrò ní yàrá ẹ. sílẹ̀kùn ah. jáde. ó dàárọ̀ o. ẹ̀gẹ́ ah. tí bọ̀dá mi bá jẹ́ pàṣẹ lọ ó bẹ́tà ju nǹkan tí ojú wọn rí tíyàwó wọn fi bu wọn ní ilé yìí. Laraba tí a máa ń pè é ní abì fúnra rẹ ọmọ ìyá kan pa fún ẹ mọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe wá ka yín lára báyìí lẹ́dẹ̀ẹ́ ń fẹjú fóò lẹ́ranjú wọn. ó ní ìṣòro nǹkan tí wọn ò sọ ṣé wọn náà rí nǹkan tí wọn ò sọ. ṣé o pé tí bábẹ̀ ti ń gba ẹ blóò ọmọ ní pé bí a fún fẹ́ nà obìnrin àlẹ́. ẹ máa gbá ta ní blue. ifá ní ọmọ tẹ́ ẹ torí ẹ̀ wàá dáfà yìí ifá ní ológo ọmọ ni. ifá ò rí olórí burúkú ọmọ ni. ẹni tí odù fáì bá jáde fún ń tọ́ka sí pé aládé ọmọ olókìkí. Ah, kò lè dáadé. bẹ́ẹ̀ bá ti pàdé irú wọn ilé èèyàn bí ọ̀gá mi lọ́dún kan tí àmàlú rẹ̀ lọ lẹ́ẹ̀ tí àmàlú ilé èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan èèyàn ti sóríire àsọdẹ fún ni mọ́wọ́ yìí o ní ti ẹ̀mẹ́ tí mo lè bọ̀gá mi wí Nàìjíríà yìí ẹnìkan ṣoṣo tí mo tún lò mo tún fẹ́ farapẹ́ díẹ̀ ní IBD IBD Ibrahim Dende wàláì tàlà bí sẹ́ sórí tó wọn àbírí mo sórí tó ga mi. Can you just stop talking? tọ́jà pé tí Can you stop talking? ọ̀gbẹ́ni àti délé ṣọ́ máa bìdì wọ́mọdé ń sọmọ pé ó yẹ káàró bí o. kí o. Yes, I'm fine. Oh, okay. Yeah, that's Uh, thank you. Ẹ ṣé yes yes okay, uh, i'm fine. ṣé mo lè Go follow. sure. can you be my wife. ẹ eh? èmi gongo. Oh, of course yes yes i i can be your wife Ma fe, ma fe. Eh, ó kàn jẹ́ pé eh, as long as tó bá ti meet demand me, why not máa fẹ́ máa fẹ́ I mean máa fẹ́ pa. What are your demands? Oh èmi ò máa wà demanding lọ títí lọ títí o àwọn nǹkan kéékèèké kankan ni mo need táwọn nǹkan kéékèèké yẹn bá ti wà in place ó ti tán I will be your wife. Uh, number one you know as a starter ṣùgbọ́n tó bá ṣe fẹ́ bẹ̀rẹ̀ life bẹ́ẹ̀ as a beginner èèyàn máa need business so that èèyàn ní máa go broke so mo feel wípé kí n ní store i mean boutique tó máa tóbi dáadáa tí máa máa ta oríṣiríṣi aṣọ gangan ni calling mi aṣọ òun náà rí pé kí n máa ta pé díẹ̀ ni mo ti máa là so mo fẹ́ máa ta aṣọ bàtà aago chain àwọn jewelry oríṣiríṣi tí bá ti níyẹn then tí bá ti ní mọ́tò. because it's the strongest uh, then uh, house of my own mo láti nílé ara mi a sì nílé bíi duplex and leave me ṣáà ni màá sùn ta so ma need my own house at least like a five bedroom duplex so um, tí bá ti yeah oh, oh, I'm, i'm good to go then ṣé wọn mo máa travel a lot so business mi máa lọ máa ra gbogbo àwọn ọjà so mo dẹ̀ máa like Delta ni wọ́n sọ pé àwọn tiwọn àwọn tó lọ máa ń fly so delta ni màá fẹ́ máa fly àdẹ̀ ti ṣe reservation bíi one year àti san owó ẹlẹ́ so that n bá fẹ́ travel mi níṣẹ́ ní ìdìbò bí àwọn owó kiri ó tán. bẹ́ẹ̀ tó bá fẹ́ fún mi sí ṣá but èmi ò kàn mọ bó ṣe ń bèrè nǹkan ṣá but just little ones ti tó fi mi. but that's okay um, no problem um, you know what jẹ́ kí n bá ẹ wá kankan so I will get back to you okay. Um, so okay. Um, Uh, you can do with this. Ah, thank you so much. It's about the wedding arrangement máa bẹ̀rẹ̀. Ẹ wá pè é. Mi ò ṣe mọ̀ wípé societal wedding ló máa jẹ́ sọ àwọn láti tètè bẹ̀rẹ̀ plans oríṣiríṣi ó mọ̀ kó má lọ wọ̀ mí lọ́rùn tó bá ti súnmọ́ jù. Don't worry, I will give you a call. Um, just me. Okay. Ah. I mean the date tí mo máa sọ fún àwọn èèyàn tèmi pé. No, mo ní ká plan wedding. Baby, mo ní ká plan wedding kẹ́yìn tó máa lọ àbí kí ló feel. Are you for real? Ṣáà ni plan wedding one. ni. Ẹ máa sọ̀rọ̀, No, he wants to marry me. No, I mean, I don't get it. Oh, wọ́n tún lọ ni mo rò bí ti rò pé ibi ni wọ́n sùn ní gbogbo bá mo ti ń bá a sọ̀rọ̀ gbogbo bá ti ń bọ̀ látẹ̀kan. ìdáná ṣílẹ̀ kù mọ́tò. iná sí mọ́tò ìdí ọ̀tí. Can you step in the office? Okay. Aki, yes, please can I see you a minute? Sure, ma'am. Um, I appreciate everything that you have been doing, okay? Yes, ma'am. But when it comes to a wife material, that lady is not a wife material. You see, my son Olamileko is a handful. I want a woman who is homely. Ṣọmọ, a only ní pé obìnrin tó bá mọ ìkẹ́ ọkùnrin tó mọ iyì owó ẹni tó bá ti mọ wúrà la máa ń tà fún ẹni tó mọ iyì owó tó ń ṣiṣẹ́ tó níṣẹ́ lọ́wọ́ tó máa lè tọ́jú ilé irú èèyàn bẹ́ẹ̀ ni Ọlámilékan ní not this one wọ́n ti sọ pé tí èèyàn bá fẹ́ nílé ijó tí ijó ló máa bá lọ. excuse me ma. okay my dear. can I speak for oh, you. How do you feel? actually ma the last time tí lẹ́kọ̀ọ́ máa rọ́ ọmọ ẹ̀ Are you sure? No, you will never see her again. Are you sure? I'm very sure, ma'am. I'll be very happy. Yes, ma'am. Thank you very much for all you have been doing. Thank you. No, it's not, ma'am. Okay. I've got to take my leave now. Oh, you can go. You can go. Thank you. All right, my dear. Olamilekan. How are you? So I see you had a visitor just now. láì ten thousand rand bẹ́ẹ̀ manager. mánéjẹ bí mo ṣe ń lọ yàtọ̀ sí mẹ́ta kí n tó dé. níbi ọ̀sẹ̀ mẹ́ta. yes. ten thousand naira báwo ṣe fẹ́ manager. pẹ̀lú àwọn ọmọ. ó lè pé wọ́n gba sàlárì ọlọ́run máa ló ń ṣàánú ọlọ́pàá iṣẹ́ wa iṣẹ́ kú ni o kò fẹ̀mí ẹ̀ lakú kò jẹun kékeré ni owó kó máa jẹun kó má bàa kú fún wa sí ọ ní. I understand it is my responsibility to take care of you and the children. But nǹkan tí máa man ni mo fún Okay. Bọ̀, let him mo ń plus and minus, hmm? To o bá ti dọ́wọ́ mi, màá gbìyànjú kí n fi ránṣẹ́ sí ẹ. Tèmi gan bá lè wálé màá tún wá. All right. And um, excursion àwọn ọmọ mi ò gbàgbé, màá ṣe owó yẹn Ah, Good mo rò bóyá o máa ní kéèyàn nínú ten thousand naira ni. mi mi sọ pé kò yẹ ní ten thousand. ilé tó ṣojú mi tó ti má jáde gan yẹn. baby come on you have to go. I know I have to go but I still have to you know. duty calls. Baby, I have to go take my children. Hi, darling. Okay, I'll see you um, soon. Take care. Uh, Carissa, uh, uh, uh. welcome ti kí sá. kí ló lọ́wọ́ mi nǹkan pa mi. àbá bí ẹ̀rọ ti. mo wà rẹ̀ ti sá. mo ti wà very sure sir. thank you. ẹ kẹ́ ẹ sá. bàbá àbàlẹ̀ ọ̀ṣọ́ àfẹ́. kí ló ń tẹ̀ sá fún ọkẹ́. obìnrin lọ́wọ́ sá wọn lọ́wọ́ pé àwọn wà òkè. lónìí. bẹ́ẹ̀ sá. yóò tẹ̀ ju ordinary ti jẹ́ kó ṣe fún actually sir. èmi àti lẹ́kọ̀ọ́ breakfast with láàrin sir. yes sir i ń lọ sí high oh, hand sir. tí try pè yẹn no problem. alright sir. ọ̀hún force me, ma'am. thank you sir. tí mi kọ́. a fẹ́ kẹ́ chair sàbí tó pípẹ́. ọ̀yọ́ lọ machine, madam náà. mọ́mí kọ́ sáà Chciałem ten ten robić. Pani profesor. Olha lá. Olha lá. Peraí. Vem cá. olha Eu não sei aqui. Aqui sai de mim. Vai, professor. Professor. Dobra. Aquí. Gracias, gracias, gracias. Avanza. kí ló dé ojú yín dàbí ń dórí nǹkan pẹ̀lú fìlà. ó yẹ ẹ sí. kí ni. Over 20 years now. Young man, Ọ̀làmídé Kọ́lẹ́mẹ̀ sọ ló ti ládùn ẹ̀ kí ní níbẹ̀ bí ẹ̀ka ọ̀dẹ̀dẹ̀. Ó tún wá close mọ́ mi rí padà wá sùkúlù Porque fermenterbii aveva una visione potente eh, di dare innanzi anche alla professione di come che Non ma già si è fatto con sorpresa. My dad. Oh, oh yeah. ṣé bẹ́ẹ̀ ni àbálẹ̀ ìkòkò ẹni tí ló bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀ṣẹ́ apádà dọ̀ṣẹ́. And then to cap it all up, this was all your plan. Nǹkan tẹ́ ẹ fẹ́ gan-an, ogun tí ń ṣẹlẹ̀ yìí. Should I surprise you? Lálẹ́ àná, nígbà tá a sọ̀rọ̀ tí mo lọ sí ní yàrá mi, ṣàdédé ni mo gbọ́ tí yàn kọlẹ̀ táyé o kó nítòun wọlé o ló bá dé lẹ́kọ̀ọ́ ló bá bí àmì mi ọlọ́run mi kò wọ́n sí problem ló ní mo rí àwọn òfin ọ̀rọ̀ ẹ̀rù bá mi ní ilé ẹ̀sà òkè ó ní ẹjọ́ sọ̀rọ̀ tí ó yẹ kó kún àìtì láti kí má kẹ́yìn àyàwó já good night tí mo bọ́ bẹ̀rẹ̀ ní ọmọ mi bóyá nígbà tó wà bíi ten àbí eight ni mo bọ́ orúkọ bẹ́ẹ̀ yẹn pé ìyẹn ni wípé a kì í ṣiṣẹ́ lórí ẹ̀. To Allah be the glory. Ṣùgbọ́n ọdún wáyé tí ó wà láàyè yẹn hmm. tó bá bá lè ṣiṣẹ́ láṣepẹ́ ọlọ́run ti ṣe lé láṣepé ọlọ́run ti ṣe ilé ìdùnmọ̀ràn ó ti ṣe lé láṣepé. àkẹ́ àmọ̀ kó mọ ìlàyé hmm. ayé kan sọ pé. kò dára ìlú ló ṣe o mo dúpẹ́ o ẹ̀dá mi. nítorí pé gbogbo ọjọ́ ayé ti ń bá jì ìbànújẹ́ ọkọ mi máa jẹ fún mi. pé that means pé tí èèyàn bá dàgbà tó dògbò tó lọ sí ìdàgbà rẹ̀ ọmọdé yìí ò bá serious gbogbo àwọn ibi tó ń súnmọ́ mi yíká ẹ̀. Hmm. wọn ò ní gbọmọdé láàyè mo wà láyé wọn bí fcb gbàjẹ́ pé àbí ní ẹran mi. bẹ́ẹ̀ bá lọ́kọ̀. ẹ wo ṣé ká ní ẹni kó o lórí yìí mo fáwọn ìjàmbá ìlú. Ọlámilékan. Tani ẹ? Kí ni gbogbo yẹn sìn? Kí ni kí ni ìtumọ̀ yẹn? Ọmọbìnrin tó ṣẹ̀ṣẹ̀ jáde ni, ṣóun ni. Ẹ̀fọ́ ni, kò sí kankan tí mo fẹ́ fi yẹn ṣe. Ẹ gbà mí. Ẹ mi ò lè fẹ́ rù yẹn. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ọlámilékan. Ah, ah, yóò da a fi dáná o yọ igi yóò da a fi dáná o yọ jọ ìgbà wo lẹ fẹ́ dáná tán. listen to me my son kò sí ẹ̀dá alàyè kankan tí ò lálébù lára ṣé bí wọn ló jókòó yìí tí ẹ náà wà lára ẹ. jẹ́ kí n sọ fún ọ tó ń bá mi múra tẹ̀ ń múra tẹ̀ múra dára. you understand each other wá pàpà fẹ́ràn ẹ̀ náà ṣì ni love her eventually mọ́ mi ah, ah. ah, nígbà wo ni mo fẹ́ ṣe mí dá ẹ wò ẹ ṣe máa wà lára yìí kódà ara yìí ẹ wò ọmọ rere ta. wasted wasted wasted àkókò bí kò ṣe rádaràda ọmọ yìí jẹ́jẹ́ yàtọ̀ sí ẹni à ń wá o. bójúbójú olóòórùn bọ̀ ẹ para mọ́ wọn ò rí àfọwọ́bá àfisílẹ̀. mo rò pé kò má bàa wọlé ṣe ní tèmi lẹ́nu máa pẹ́ kó tó wọlé. má bá wọn ṣe wọlé ìsẹ̀ ilé máa ṣe. welcome, Thank you. Jerry. Yes, sir. Sure, okay. Mo wà. Àtọ̀ gbẹjúgbẹjú. Mo wà. Okay. you. so the back, no, no problem. No Are you okay? Yeah. járe kò lè tán bẹ́ẹ̀. mo mọ̀ aa ah, mo mọ̀ nígbà tó ń gbòòrè mo mọ̀ <laughs> ọlọ́mọ sí àǹtí bò mí. járe kò lè tán bẹ́ẹ̀. mo mọ̀ ẹ má jẹ́ lọ sí ilé ẹjí mi wọlé sí i ìwọ bí wọ́n jẹ títí ẹ̀ka lè ráyè sáàpà rẹ̀. bá a kí ni kò sáàpà rẹ̀. ẹ má sì lọ ẹ jẹ́ kí ni olùkẹ́sílẹ̀. ó lè jẹ́rìí tán. àgbà ìwọ̀n ni yóò nù ṣé pé wá ṣe òun rẹ̀ tó. adébẹ̀ ni ìyá máa lọ sí yẹn sí ewu. ẹ ẹ lò ẹ bọ ẹ má yòókù náà járe kò ń ṣọwọ́ ìmọ̀ àgbẹ̀tì yẹn sẹ́yìn ayé ayé ló máa wọ̀ ọ̀yà kó má lè dàrú sáyà. ẹ̀gbọ́n ṣé ìlera ti ń gbé ẹ jáde láàrin ṣe báyìí náà. ẹ̀wọ̀n mi ní bí i yàrá. dárí tó bá fẹ́ lo àtúwá yẹn tó bá lè lo fílẹ̀ ẹ má jẹ́ mi. So, um, that is all from the side òun gọ̀dọ̀ nǹkan kan break ẹ̀ ṣé wọn lọ you shouldn't do that please. kò ṣe ọmọ yẹn nù. no really. ọmọ yẹn is way out of your league ó kéré sí ẹ do you like her? I like her. <laughs> I understand. Ẹ wọ ọgbà, ẹ má bínú sí ìdílé ọmọ. Ẹ sì jẹ́ kí wọ́n bí mi tẹ̀ bá mo béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn pé ṣé o máa lè jẹ oúnjẹ yẹn tán olúwa jẹ tán kí ló tó ń béèrè fẹ́ gbà. Ah, kí ló sì jàre náà. lẹ́kọ̀ọ́ ìtọ́ ra ẹ̀. ṣé every time ló fẹ́ máa fún mi problem. what is wrong with you. it's okay. sorry sir. Um, jàre. yes sir. o lè drop ṣíbi ẹ̀ tó lè jẹun tábà ti débi táwọn wàá lọ jẹba. fucking walk. Okay. Huh. Thank you very much. Thank you. Thank you so much. Okay. Yes, sir. Thank you, sir. I Thank you so much. dans ma commune. Olala. Oluman Yojola. In 1,000 years to come. Yeah, yeah. I'm going i Thank you, sir. um solto flexível da batida ali ní agbára ọlọ́ọ̀ba táyé bá ń já etí bàbá ń já ìgbà wọ́n ṣe sá fún àwọn ọkùnrin lélẹ̀ wọ́n máa ṣe sá fún ẹ̀ ní ọ̀la ọ̀túnla ìjọ mẹ́rin àti ìjà ìgbà. become commissioner of police in this church. even God, see, but no, kò láyé o máa Amen. Bí sharing, ṣe rí nínú mi Amen. Amen. Amen, mo fẹ́ dúpẹ́ wọ́n sá fún àwọn ní máa gba àdúrà ní gbogbo ìgbà láyé tí mo dẹ̀rù pé òun eh, kúrò mi dà. ọlọ́run àjọ mi. My dear daughter. scopo mediatico adesso è cultura yes la miglior parte di corpo contare che la forma completamente quindi anche questa esperienza c'è probabilmente Tu gli altri per un po' più èyí ò ti mú ọkọ yìí dáadáa no very well. So, just thank you God nítorí pé lọ́wọ́ yá ti bàbá tó tó yẹ pé nínú ìkọ̀rọ̀ àti ìbàbá wọn àdúrà kan máa ń ṣe sí ọlọ́run ọba ọlọ́run ọba àwùjọ bá mi gbé tó rẹ̀ débi rẹ̀ bá mi gbé dé ilé owó ilé ọ̀la ilé ọ̀rọ̀ ẹ̀mí gbogbo àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ọkọ̀ tó máa ṣe bí bàbá àti ìyá àmì fún un dábàá àdúrà tó ń ṣe fún ẹni gbogbo ìgbà ní pẹ̀lú bí. baada ya famili hiyo yes. yìí ni nìkan lè ṣe mí kò jù báyìí lọ ṣùgbọ́n mo ń jẹ́ kó mọ̀ ẹ́ pé is it control tó bá ṣe tó tọ́jú ẹ̀ fún mi ilé ẹ̀ tọ́jú mi ọ̀ tell you my age without the way seriously taking care of me right so that ojú yẹn ò fi wẹ́ẹ̀ yàtọ̀ but àwọn tó bí òun náà anytime they come to this place wọ́n máa jẹ́ kí n mọ̀ wípé babalábájá <laughs> ẹ̀ ṣe àdúgbò right. nǹkan tí èmi tiẹ̀ wá fi kún into that so I hope you are following him and you understand what he's saying. Yes. Good. wọ́n ní ọwọ́ kì í pẹ́ ní sàkèké ìgbóná kì í So Rera, have you made up your mind? Are you sure? That is it. I need that to máa lọ bá ṣàkóso. ṣé òǹjẹ́ ò rẹ̀ kì í ṣe pò ń tan ọmọdé yìí. Ah, dáàdì ṣe kọ̀ọ̀kan dáàdì obìnrin sóbìnrin la máa kọ́kọ́ ṣe. mi disipul lórí ọmọ ẹni kọ́kọ́ fọ inú ẹ̀ lọ mo mọ̀ pé tó fi mi wá sílé ọmọ tá a bí nílé ọlá nílé ọlá níbi èrè èèyàn nírìnláyé. Korimafe, Nami, you are post like that. Praise. Experience. Yeah. in mind. Jare! Yes, sir. Jare! Daddy. Jare! Yes, sir. Wá bá bá mi. Wá! Ìwọ ló sọ fún ọmọ tí mo ránṣẹ́ pé kó má tù táyà. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni, kí ló rí ní ọbẹ̀ kó tó wa rọwọ́? Mo eh, eh, eh, ṣe rí táyà ọ̀hún, a ṣẹ̀ṣẹ̀ rà ni. Ká ṣẹ̀ṣẹ̀ ra táyà síbẹ̀ ni mo kàn wá wò pé ah táyà tó ṣẹ̀ṣẹ̀ rà tó ẹ bá wa gan-an bẹ́ẹ̀ ló ti lọ tírìpù méjì àbí mẹ́ta. Wọ́n wá ní wọ́n ní pé wọ́n tú táyà mọ́ àwòká wọ́n bá tiẹ̀ tún táyà ẹni tó sàrà nǹkan ni tiẹ̀ náà tó fẹ́ lò sí ẹsẹ̀ ọkọ̀ yàtọ̀ tiẹ̀ lórí ẹ̀ bẹ́yọ̀ tiẹ̀ tiẹ̀ wá tiẹ̀ fi tọrọ fún àwọn tó bá ṣé bàbá tiẹ̀ ló ra mọ́tò síbẹ̀ àbí bàbá ẹ̀ ló ra táyà ẹ̀ dámi lóhùn ìjọ wo ni olóńgbò ẹ délé náà tó fẹ́ máa tojú bọ ní ìsàsùn jáde wo mi kó tún mi wò kí ni mo wí wo mi kí o tún mi wò ìjọ kẹ ó mà ṣe o tó o bá fẹ́ kú dànù bí èlùbọ́ láyé ẹ tí bá pa àṣẹ tí mo bá pa àṣẹ ká ṣẹ́nu léyìí o gbọ́dọ̀ yírí ẹ̀ wò torí fọfọfọ lọ́rọ̀ gbà fúnra ẹ̀ kò tó yírí àṣẹ mi wò gbogbo right now mo ti wá dúró yìí ìwọ gangan ni kó wá lọ tú táyà yẹn fún mi má wàá tú táyà kan wàá tú kan wájú wàá tú kan lẹ́yìn gbogbo àfara. táyà àti ìtẹ̀yìn àti ìtúrí bótú rẹ̀ ó le díẹ̀ bákan bákan ni mo mo ṣe rí pé orí ẹ ti dàrú orí ẹ ti dàrú lọ́dún táyà fún mi ẹ jàre wá ní wèrè wèrè ṣe wèrè orí ẹ o sọ́nà ibi tó fẹ́ tó táyà ní àbíbí ẹ́ o sọ ah, èmi ni wọ́n ẹ́ o guide o guide. ilé ayé iye àsán àga tó lówó jòkó sí àga ìdánwò ní gbójú ń bẹ má ṣe rírò beg it out I tell you again my brother take it easy easy easy Yeah, yeah, láyé yìí ìgbà. Oh. Take it easy, the world Oh, oh, eh, eh, wanted. Anytime, Wanted, Anytime, Wanted, wanted, wanted. Anytime, Wanted. fire fall